ní ẹ̀tọ́ bẹyẹ bàtà bàtà owó ẹnìkan wá jẹ lówó ó jẹ lówó náà èèyàn jẹ lówó ó wá fẹ́ yọ zàká ó wá wò pé ẹni tó jẹun lówó yẹn tó kún yọ nam ẹlánì ẹ kò tọ́ torí pé ó lè yọ zaka fún ṣùgbọ́n pé ẹlánì ẹ kó wá gbé pọ̀ ní ẹgbẹ́ tí wọ́n ti kó yìí fún yín ẹ àpò kò tọ́ àbí kó máa rò lọ́kàn ẹ dẹ́kun ọgbọ́n ìtọ́ni kó máa rò lọ́kàn ó yóò jẹ lómi lọ ní bèbè tẹ́lómi ti bẹ́ẹ̀ fún lọ́rùn pábá ẹ̀ tí ò dídí tó ti tẹni títí tó bá kó wá lọ tọ́tẹ́ nìyẹn wọ́n á rí ká ah, owó mi kọ́ òtítọ́ ìmúyọ̀ tàkà ìlànà mo ti lè fẹ́ lómi àbí a ti fi ra ga àrí sí ní. so èèyàn lè yọ bàtà fún ẹni tí ó jẹ́ èèyàn lówó ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ kọ̀máǹdì rẹ̀ pé èmi náà ni owó yẹn gbọ́dọ̀ fi yọ gbọ́dọ̀ fi fẹ́ gbèsè ìyẹn tí ò bá mu ìyẹn ṣíńlá là yẹn nínú ẹ̀sìn àbábìkọ̀ tí lórí tó dẹ́rẹ̀ àwọn àwọn ètè nígbà tá à ń sọ̀rọ̀ kan ní ẹ̀ẹ́dá béèrè béèrè kan pé àwọn ibi tí wẹ́dà wọn ti táìpù wọn wọn ti ń kéré àbí ẹ̀ eh, ní alùpùpù àbí bóyá fún àwọn àdínà ń lò ní sílẹ̀ máa fi tí wọ́n fi ń jẹ́ ọ̀sán gbogbo òru máa jẹ́ twenty twenty two hours a ní ó lè tíráàpù lọ́bẹ̀ nínú àwẹ̀ kó lọ tàwẹ́ bẹ́ẹ̀ tí ò bá ní bùkátà ètè ètè nìyẹn ẹ̀ eh, kó mi lè máa gbàwẹ́ kí ni àwẹ̀ fún àti nílò bẹ́ẹ̀ tíráàpù lọ tẹ́lẹ̀ irú yẹn ṣe ni ọmọ àná náà. ẹjọ́ jẹ́ kò sí ìbéèrè lọ́dọ̀ àwọn. àlùjẹ́mọ́ ọgbẹ́ iná sọ̀rọ̀ àtẹ́yìn káfà àwọn méjì kan. ṣe dóòrè àti àdóòrè wà láàbù àti àlùmọ́dúró wà láìṣá. ètò wà nú ẹ̀sìn yìí káfà méjì kan. ètò wà nú ẹ̀sìn yìí káfà pọ̀ ni pé ká kí méjèèjì lásìkò ẹyọ ọ̀kan ọlọ́jẹ́ jámù tẹ̀sẹ̀lẹ́ mi tí akírun sórí àtàkùn lásìkò lórí àbí tó jẹ́ jámù tààkì kákí méjèèjì lásìkò àfẹnifẹ́rẹ́ mọ́dúró àti ìṣá náà nínú sábàbí tí wọ́n ń fà òun náà ni kí ìyẹn ti rìn àjò ní wà lórí ìrìn àjò ní ti máa ń fa rè àbí kó jòórọ̀ àbí kí òjò rọ̀. bákan náà ìkẹta bá a bá pè ní jámọ́ olùmọ̀ṣá kan kí ẹ wà nù nira kan kí ẹ wà nù ìnira ìyẹn ó lè dá tẹ̀lẹ̀ sí yẹn ó lè tẹ̀lẹ̀ sáwùjọ. mẹ́tẹ̀ẹ̀ta yìí ni mo ń fà á ẹ̀sìn mo wá tó fẹ́ lómi lè mọ ní á ẹ̀yin ọmọ yẹn tuntun gbégbé kúgbe ọdún ẹ̀sìn yìí èyí ti pọ́ ọmọ kankan ló gbégbé kúgbe wọ̀ ọ́ ànábì ló mú wá bẹ́ẹ̀ ó wà nú ẹ̀sìn bẹ́ẹ̀ ẹgbẹ́ tó bá lọ hajj tó bá kẹrí gbogbo ẹ̀ yóò lè já mú ẹ́ ní mọ́tẹ́ nípa bẹ́ẹ̀ náà tó àpò ní ìná àròpá bẹ́ẹ̀ náà tó lè wà lá àpò wá lè mú sẹ́ni parí lè já mú bẹ́ẹ̀ náà àlùmọ́tòbí àti àlùmọ́sá tó tẹ̀sẹ̀ mọ́ wà ní pé wá ṣe é ṣe sáájì nìkan ọ̀rẹ́ lómìnira jámù hajj ni wọ́n jámù sáfárì ní tó wá ṣe hajj bẹ̀rẹ̀ ó ní ọ̀dẹ́gẹ́ni fẹ́ tíráàbù wa ni àti tó tó bá ń rọ̀ náà eléyìí wà ìkànnì ní apáṣẹ náà béèrè yẹn fáwọn tí wọn mọ̀ bẹ́ẹ̀ wọn ní gbà mí ẹnu èkó tí àyìnbá bẹ̀rẹ̀ jámù nǹkan kan ló yẹ káwọn náà kíyèsí orósùn ọ̀tọ̀ ti tẹsí bá fún wa tí àwa náà mọ́tò wa ẹlòmíì ìrànlẹ bọlọ ti fún wa nígbà láàyè ẹlòmíì wa fẹẹ fà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà kójú rárá máa ra ti kékeré báyìí ẹja ti kíni ẹja ti já mú un ẹlòmí ti sàbèjì kójú fẹ́ pààyàn báyìí ó ní ẹ ọ̀yẹ́ ká ti já mú un àwọn àánú ọtí níwọ̀n tí wọ́n ti ní bẹ́ẹ̀ bákan ibi náà ti mọ̀ tẹ́lẹ̀ káfọ́ sàlàyé ẹ̀ fún un torí jámù tá a fẹ́ lè ké sọ̀rọ̀ yìí káwa mùsùlùmí ẹ́ káfí sọ̀kan ẹ́ ìfọ̀kànlá tí Islam tó mú wá náà nìyẹn o ká sọ̀kan ṣe kí ni ìdájọ́ rẹ̀ ọ̀rọ̀ yẹn ni àwọn nǹkan tó wọ́n tí ètò ẹ̀tọ́ bá fẹ́ lò tí ó dà àwùjọ ìṣọ̀kan irú rẹ̀ yẹn ṣé bí ọ̀rọ̀ yẹn lórí ẹ kọ́kọ́ gbé lẹ́nu. àbíwẹ́ gbọ́dọ̀ sọ́gbọ́ ọyẹ́ pọ̀ torí pé àlè táwọn yẹn lọ́rùn hundred percent àbí ó dẹ̀ yẹn lórí mọ́tà ni yóò ti mọ́ lọ lórí òun ní bá yẹn kí. ìyàtọ̀ pọ̀lọpọ̀ láti gbọ́ yé gbogbo bẹ́ẹ̀ ti mọ́ rárá láti fẹ́ pọ̀ bàbá yẹn ni bàbá tí òun ìjábọ̀ ọ̀dà mọ́tà láti rú bẹ́ẹ̀. káwa náà kíyèsí àwọn àfa wọn máa ń de òògùn tí èèyàn ó fi ṣe jámọ̀ àwọn máa ń pé òògùn tó lè fi ààrẹ yìí. bákan náà èyí tó jẹ́ mọ̀ṣákọ̀ mọ̀ṣákọ̀ yẹn ìmọ̀mù lè dùn sáyẹ̀dì ẹgbàá mi kí nira bá wà. ẹ wo àwọn eré àkan ní àwọn àdúgbò wa yìí bóyá ẹni tó lọ sí mọ́ngúbì sílẹ̀ ti tó wá tú omi ló là lọ lásìkò tó dojú pọ̀ yẹn tó wọ́ mi lọ òjò ti dá tó tọ́ wúwú lò yẹn wọ́ débẹ̀ ó wá di kí mọ́ngúbì sọ ẹ kó tó ti ilé ó dé kí ni mọ́ngúbì kẹ́ dìsáìdì pé ẹgbẹ́ kan mọ̀ wọ́n máa ti jámù jámù kí náà dé mẹ́rin ayọ̀ àkéjẹjá ìfẹ́ mi máa ń dìgbọ́ yé kéde jámù mọ́tọ́ wù o jámù pé àwọn pé ìnira lè wà àbí jẹ́ bí àwùjọ tí ìfara rọ́gbà mi àbí àdúgbò tí òfara rọ́gbà mi pé kọ́fí wà láti bí aago méje àbọ̀ alẹ́ kọ́ bá fẹ́ kí wá kíkà ìgbẹ́ láago mẹ́jọ ìnira ló dé kíni ọmọ bá gbó ẹ ẹsẹ kí wọn tún sọ yìí mọ nǹkan ní o ẹsẹ kí ni ẹsẹ ṣáà yìí jábọ̀ mọ̀ ṣáà pọ̀ tó bá yẹ pé táwùjọ lórí gbà mí ìmọ̀ọ́mù ni mo sábà ń di táìpì ọkàn lè wù nínú ápù ìmọ̀ọ́mù nígbà mí ọkàn ti táìpì wọ́n jábọ̀ mọ̀ ṣáà kọ̀ ti wọ́ fúnra rẹ̀ tí wọ́n bá rí pé nira wà ọ lè di táìpì wọ́n jẹ́ pé ọ̀ntìrì tẹ̀lé ọwọ́ arápálá ìdè lásìkò tó wà yìí ara yìí tó balẹ̀ díẹ̀ ẹ́ ọ̀fìrì mọ́ndúrú bìkì ó rẹ̀ gan ẹ̀yẹ́ tó yẹ pé ò lè dìde orí bẹ́ẹ̀ nílẹ̀ lọ́wọ́ ṣe kú fi ìsáì náà le torí pé tó gbìde padà tí wọ́n bá tó fún mi lóògùn yẹn ara mi ò tó wì ìwẹ̀sà àbọ̀ wà láàyè ni rámú ẹ tó lágbára tó yẹ ló ń fa ìwẹ̀sà kọ̀ yìí ọ̀la ọ̀hánà.